three òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin ara lé má wo ọwọ́ jẹun mọ́ wádìí ọ̀gá ara rẹ àsìkò dé tèmi máa lo àlùyọ. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. àṣé lóòótọ́ ni wípé bí èèyàn bá ní baba nígbẹ́jọ́ bó bá rojọ́ ẹ̀bi àrí ni wọ́n ń da ọmọ ẹni kì í ṣe àfọwọ́rá ọmọ ọlọ́mọ ní ń gbéni lóhun owó ẹni tọ́mọ ẹni bá mú lábẹ́ ìbùsùn láì gba àṣẹ tá a fọwọ́ra lórí bí ọmọ ọ̀dọ́ bá dánrú ẹ̀ wò ó ti ṣàfọwọ́rá darandaran tó gbé ìbọn pọ̀n kì í ṣe agbébọn wọ́n ní ó ń dáàbò bo ara ẹ̀ ni ọ̀dẹ oníṣàkábùlà ló gbọ́dọ̀ gba rìsíìtì kó tó gbébọn etí aṣọ ò dọ́gba ẹ jẹ́ ká wọ ọkọ̀ òròyìn etí ọba ńlé etí ọba lóko síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbètè lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà babaláwo fresh o. ǹjẹ́ ìrínisí nìsọ́ni lọ́jọ́ bí a ṣe rìn báyìí ńlá ṣe ń kó ni bí a bá wọṣọ ìṣẹ́wọ̀lú igbákígbá ni wọ́n fi ń fúnni lómi mu kí ọmọbìnrin ó wẹ̀wù kó yún ara rẹ̀ síta onírúurú orúkọ ni wọ́n ń fún ọ̀ torí gbélé pawó lamọ̀ tí ń rìn wòwò ọmọkùnrin tó wá gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí àìgbọ́n ní ń darú wọn láàmú torí àwọn onímọ̀ nípa aṣọ sọ pé bíbo ìhòòhò ẹni òun ni ìyá aṣọ wíwọ̀ fi ìwà ọmọlúàbí wọ̀n níbikíbi nígbàkúgbà àti ìgbà gbogbo ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi eh, ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀ngbẹ èdè èdè tó ń bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yìí bíṣọ̀bù àgbà lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn ni mo fi wọlé láàárọ̀ yìí. fúngbà àkọ́kọ́ ó sọ̀rọ̀ kò díá fún kinní kan èmi rò pé wà tí ó wọ ṣòkòtò àbọ̀ yẹn á díá fún ẹlẹ́wọ̀n nílùú òyìnbó <laughs> ẹgbẹ́ ṣòkòtò àbọ̀ ni wọ́n wọ̀ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo àwọn àkọlé ọlọ́kọ̀ òjọ̀ kan tí wọ́n fi ojú hàn lójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún ètò ti òní bí a bá wò ó ìwé ìròyìn nation ó wà lápá ọ̀dọ̀ mi ń bí tòun ti ìwé ìròyìn Vanguard láì gbàgbé ìwòrán ìròyìn punch èyí tí mo fi kọ apá bí ìgbà tí obìnrin ò bá fi báàgì kọ ọrùn ìwé ìròyìn Daily Sun ń pariwo ẹ má yọ mí ń sẹ́tìn ìwé ìròyìn Nigeria Tribune ń pariwo ó ó létè ń bọ̀ ìwé ìròyìn Daily Post náà sọ pé kí ló ṣubú tẹ̀mí. nínú ìwé ìròyìn Nation láti kàwé pé ìjọba ìpínlẹ̀ Rivers ti ṣe òfin tó sọ di kànńpá fún gbogbo èèyàn láti máa lo ìbò múbẹ́nu ní ìgboro ìwé ìròyìn Nation nínú ìwé ìròyìn Daily Sun eléyìí tó jáde láàárọ̀ yìí lọ́wọ́ ọ̀ta ẹ̀ àkọlé kan rèé ń bẹ̀ eléyìí tó sọ wípé látàrí tí epo pẹtrólù eléyìí tí wọ́n sọ pé owó rẹ̀ ó gbẹ́nu sókè eléyìí tó sì jẹ́ pé àwọn èèyàn ń sọ wípé ipò tí ìṣàkóso tó wà lóde báyìí ń fi wá sí ó jẹ́lẹ̀ tí ò fararọ̀ wọ́n wá ní látàrí bẹ́ẹ̀ Buhari àti àwọn gómìnà gómìnà wọn yóò ṣèpàdé àpérò láti foríkorí fikùn lukùn lórí ọ̀rọ̀ owó epo petrol wọ́n á sì fẹ́nu kò lórí apá abìkan eléyìí tí wọn yóò fìdí àmú kíní ọ̀hún sọlẹ̀ sí wípé iye báyìí òun la fẹ́ máa tà tí yóò sì máa ṣe dáadáa tí yóò rọrùn fún kálukú ìwé ìròyìn daily sun ló mú bọ̀. àwọn tí ìbẹ̀rù àti ohun tí fúlàní fojú wọn rí tán fi fi oògùn ìpínlẹ̀ ogun sílẹ̀ ni wọ́n dágunlá sí ojú ìrọ̀wọ́ èyí tí ìjọba ìpínlẹ̀ ogun gbé ṣọwọ́ sí wọn. Si wọ́n ní ẹ fi wálẹ̀ níbi tá a forí pamọ́ sí yìí ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn daily sun lójú ìwé kẹfà àkọlé kan rèé ń níbi tí mo ti kọ́kọ́ ríròyìn kan lóní belenja tí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ bauchi malam isa yuguda òun ló ti kọ̀ jálẹ̀ wípé àwọn fúlàní darandaran wípé lábẹ́ bó ti wù kórì wọ́n lóore ọ̀fẹ́ wọ́n sì lẹ́tọ̀ọ́ wọ́n yẹ lẹ́ni tó yẹ kó máa dáàbò bóra wọn torí pé àwọn ọmọ nàìjíríà ìṣe ni wọ́n ń ṣe wọ́n níṣekúṣe ìṣe ni wọ́n hùwà ìkanra sí wọn wọ́n ń dúnkokò búramúramù mọ́ wọn ní ló fi fà á tí wọ́n fi gbọ́dọ̀ dáàbò bora wọn. àwọn fúlàní darandaran yẹ eléyìí tó yẹ kó máa dáàbò bo ara wọn gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bauchi Uguta ń ló ṣe lè di mímọ́. èdè àìyedè lágbólé àwọn jàǹdùkú òun ló sì fà á tí wọn ò tí ì fi ìyànda àwọn ọmọlé ẹ̀kọ́ ìpínlẹ̀ Niger tí wọ́n kó sákàtà wọn ìwé ìròyìn punch. lójú ìwé keje ìwé ìròyìn daily sun àkọlé kan rè é tó sọ wípé buhari àti lawan wọ́n ṣe pàdé pọ̀ látàrí ti ètò ààbò eléyìí tó di ẹgẹrẹmìtì àti pé àwọn èèyàn wo òun la lò gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ìṣàkóso àti ìgbìmọ̀ ìṣèjọba nínú àjọ kan eléyìí tó wà fún ìdàgbàsókè ẹkùn niger delta ìwé ìròyìn daily sun Otom, sọkò bákùngbé ọ̀rọ̀ ṣọwọ́ sí Mohammed ó ní ṣe é rí gómìnà ìpínlẹ̀ bóṣì yìí ọ̀kan lára àwọn fúlàní tó ń da ìlú láàmú ni o ìwé ìròyìn punch lójú ìwé kẹjọ ìwé ìròyìn Daily Sun ṣé ìràwé kì í kún gbá kó nígbà ó má lè gbé ẹ kọ̀wé fiṣẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ bá lè lọ ṣiṣẹ́ ìríjú yín láwọn agbègbè ìgbèríko ìjọba ìpínlẹ̀ Èkìtì ló sọ fáwọn olùkọ́ kan bẹ́ẹ̀ ó ń wó ṣùkò nínú ìwé ìròyìn Daily Sun ẹ jẹ́ kí wọ́n tọpinpin Gumi o lórí bó ṣe wá di àáfàá fún àwọn jàǹdùkú ẹnìkan ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch. nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tí mo rí ń bẹ̀ lọ́wọ́ ìta ṣùgbọ́n tó fi gbòǹgbò múlẹ̀ sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ yóò ṣe ìmúpadàbọ̀sípò àlàáfíà tí ohun gbogbo tó dáa tí yóò sì máa ṣùwábọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí láàrin oṣù méjì sí àkókò tá a wà yìí láwọn òun ló ṣe lè di mímọ́. psalm <laughs> thirty five rọwọ́ tó ẹnìkan ní ìpínlẹ̀ akwa ibom ta ló ń tọ̀hún oníṣòwò kan ni ni wọ́n ní kó lọ sáré ṣe ẹ̀wọ̀n díẹ̀ kó tètè máa padà bọ̀ kó má pẹ́ nítorí pé ó ṣe àrọ́dárọ́dá bíbélì ìwé ìròyìn punch. ọwọ́ tún dẹ nínú ìwé ìròyìn Nigeria Tribune lọ́wọ́ ta ṣùgbọ́n tí kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ lójú ìwé kẹrin ẹ̀ níbẹ̀ ó ní wọ́n ti sọ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò ní ìjọba ìbílẹ̀ ọ́ọ́lù ni wọ́n sọ wípé wọ́n máa rọ́wọ́ tó àwọn èèyàn tó jẹ́ ogún ibo làwọn ogún ọ̀hún ti ṣẹ̀ wá wọ́n ní wọ́n jẹ́ alákatakítí nínú ẹgbẹ́ kan eléyìí tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ ẹ̀kú ojú lọ́nà. nítorí kí èèyàn méjì bá máa jàjàkú akátálẹ̀ ní kẹta ṣé wà ń bẹ̀ àwọn gómìnà ti gbéra ńlẹ̀ báyìí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ sókè lórí wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Imo ìwé ìròyìn punch. lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí wọ́n ní ìran atare kan kì í di tiẹ̀ láàbọ̀. káàbọ̀. wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba abẹ́rẹ́ àjẹsára covid-19 eléyìí tó ń lọ bíi mílíọ̀nù mẹ́rin kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ ìgbìmọ̀ amúṣẹ́ṣe ààrẹ lórí covid-19 ń ló ṣe léyìí di mímọ̀. lórí àìsí ètò ààbò tó gbókan ṣe é rẹ́ àwọn fúlàní darandaran yẹn wọn kì í ṣe jàǹdùkú ṣe é rẹ́ àwọn tí wọ́n ń jà lágbègbè niger delta àwọn yẹn wọ́n ń jà ìjà ẹlẹ́yàmẹ̀yà ni Jake Gumi ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Vanguard. ẹjọ́ ń fẹ́ owó àìsàn ń fẹ́ oògùn eléyìí lọ ní ìbámu pẹ̀lú ìròyìn kan tí mo rí ń bẹ̀ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Nigeria Tribune níbi tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ polytechnic asop òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn nílò owó tó ń lọ bíi tírílíọ̀nù méjì láti sọ gbogbo wíwọ́ di títọ́ pẹ̀lú yíyanjú àwọn kùdìẹ̀kudiẹ láwọn ilé ẹ̀kọ́ poli eléyìí tó já tìjọba àpapọ̀ kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune. ẹ wo bẹ́ẹ̀ bá mọ̀ yìí pé ẹ lè ṣiṣẹ́ ní ìgbèríko ẹ tètè ya kọ̀wé fiṣẹ́ lẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì ló sọ bẹ́ẹ̀ fáwọn olùkọ́ ìwé ìròyìn Vanguard. ìròyìn etí ọba lé etí ọba lókòrè é láti fresh one oh seven point nine FM lábẹ́òkúta ẹ jẹ́ ká bomila à ń padà bọ̀. Hello, good afternoon. How may I help you, please? Yes, I would like to buy data to watch plenty, plenty videos. You know now, music, sports, in short, <laughs> everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira? for one hour? Ha! Talk true! Yes, with Glow YouTube plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial star 777 hash to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial star 777 7 hash, select data, select social bundle, and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. gbogbo wá nílùú Abẹ́òkúta o tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ẹ kú orí organization fún right to sign. èyí ló mú àjọ Benjamin Franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí o. ẹn darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá Abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin I Foundation. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta lágbo ètò ààbò ni a fi bẹ̀rẹ̀ ètò ti òní ìròyìn kan tí a bá pàdé nínú ìwé ìròyìn Vanguard òun ni a ó sì fi ṣí ètò níbi tí àgbà ẹlẹ́sìn Islam kan Sheikh Ahmed Gumi ti sọ lánàá tó sì tẹnumọ́ wípé àwọn fúlàní darandaran tí wọ́n ń gbé ìbọn wọn kì í ṣe jàǹdùkú ṣùgbọ́n ajàjàgbara ni wọ́n tí wọ́n ń jà fún wíwà láàyè ẹ̀yà fúlàní ó sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ fi gbogbo ọ̀nà láti fi bojú wò ó ó ní ìjà tí wọ́n ń jà ní ìjà ẹlẹ́yàmẹ̀yà ó ní wọ́n sì nílò kí wọ́n jókòó láti bá wọn sọ̀rọ̀ nítorí pé irú ẹ̀kọ́ báyìí ni Islam kọ́ wa ó ṣe àlàyé wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n òun dẹ̀ kórìíra kí wọ́n máa pè wọ́n ní jàǹdùkú ní ajàjàgbara ni wọ́n tí wọ́n ń jà ìjà kí ẹ̀yà Fúlàní kó lè wà láyé kí wọ́n má bàa tẹ̀ wọ́n mẹ́rẹ̀ ó ní wọ́n ń gbé ìgbésẹ̀ láti dáàbò bo ara wọn ó wá ṣe àlàyé síwájú sí pé tí àlàáfíà bá wà wọ́n á rí i pé gbogbo ìwà jàǹdùkú à ń jínigbé pamọ́ béèrè owó gbogbo ẹ̀ ló máa. àti ẹnubodò lọ́mú mi ẹ̀ka àròyìn tó kù nínú ìwé ìròyìn Vanguard. lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Daily Sun eléyìí tó jáde láàárọ̀ yìí ìròyìn eléyìí náà fẹ́ ṣe légbèé lẹ́yìn eléyìí tó kàtọ́ yẹn pẹ̀lú àkọlé tí mo rí mẹ́ tó sọ wípé àwọn Fúlàní darandaran yẹ eléyìí tó gbọ́dọ̀ dáàbò bo ara wọn gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bauchi òun ló ṣe lè di mímọ̀ àríkà ń bẹ̀ wípé gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bauchi Malam Isa Yuguda òun ló ti kọ̀ jálẹ̀ wípé àwọn Fúlàní darandaran wípé wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin wọ́n sì yẹ léyìí tó gbọ́dọ̀ dáàbò bo ara wọn pẹ̀lú nínà ká lébù sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ wípé wọn ò ṣe dáadáa sí àwọn èèyàn náà ó sọ eléyìí ní kété tó ṣètò ìforúkọsílẹ̀ àti ìsọdọ̀tun gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nígbà tó wá ń fiyèsí sí àwọn ọ̀rọ̀ kan eléyìí tó jáde nígboro ẹnu gómìnà Muhammed lórí ìdí pàtàkì pàtàkì eléyìí tí àwọn darandaran tí wọ́n fi ń gbé ìbọn AK-47 lọ́wọ́ tí wọ́n sì ń nà wẹ́wẹ́wẹ́ nígboro ayé Yuguda eléyìí tó tukọ̀ ìpínlẹ̀ Bauchi láàrin ọdún 2007 sọdún 2015 sọ wípé. So àwọn fúlàní darandaran wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti dáàbò bo ara wọn pẹ̀lú àlàyé pé àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹnu àtẹ́lu gómìnà Mohammed wípé wọ́n kàn ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ pálapàlapà ni wọ́n fẹ́ máa ṣègbè lẹ́yìn ohun tí ò nítumọ̀ ó sọ wípé àwọn darandaran yìí tó jẹ́ pé wọ́n ti ń bá iṣẹ́ ìríjú wọn bọ̀ láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún eléyìí tó ń lọ bíi eléyìí tó ń lọ bíi igba ọdún sẹ́yìn òun ló jẹ́ pé báwo ni yóò ṣe wá rí kí wọ́n kàn déédéé jíjọ́ kan kí wọ́n wá sọ pé ak forty seven òun làwọn fẹ́ máa gbé gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ nǹkan kan ló ń bí nǹkan kan ṣe é sì mọ̀ pé bí sísan òun bá kàn gírí ajá yóò yíjú padà ó wá kan mi inú wípé àwọn fúlàní yìí wọ́n ń kó ipa tó làmìlaka lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà lójú ọ̀nà títa burú díẹ̀ jí ṣé ó wá yẹ kó jẹ́ pé àwọn nǹkan tá a máa máa fi sọ fún wọn òun lélẹ́yìí bíi wíwùwà ì ìkórira ẹni àbí dídá wọn yà sọ́tọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ òun ló fà á tí àwọn náà fi ń ròyìn pé dípò kí wọ́n máa dá wa yà sọ́tọ̀ dípò kí wọ́n máa ṣe wá níṣekúṣe ẹ jẹ́ ká wà náà ká gbé ìgbésẹ̀ láti rí dájú pé ààbò tó péye ó wà fún wa ìwé ìròyìn Daily Sun lójú ìwé kẹfà níbẹ̀ lókun tó ń ṣẹ́ dànù sí láàárọ̀ yìí. ìwé ìròyìn Punch náà ṣe légbè níbi tí ẹnìkan tó ti gbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bauchi Isa Yuguda ti jẹ́ kó di mímọ̀ wípé àìṣe ni orílẹ̀-èdè yìí ò ṣe dáadáa pẹ̀lú ẹ̀yà Fúlàní onídìíẹ̀rẹ́ tí wàhálà àgbẹ̀ àti darandaran fi ń wọ́pọ̀ lórílẹ̀‐èdè yìí ó ní kí gbogbo ẹ̀ tó lè rọlẹ̀ pẹ̀sẹ̀ wọ́n gbọ́dọ̀ gbé òdodo kalẹ̀ Yuguda ẹni tó sọ̀rọ̀ èdè mímọ̀ lákòókò tó lọ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tí ó lọ ṣe àtúnṣe fífi orúkọ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́jọ́ ajé àná ní Destination Boshi Hotel gómìnà tẹ́lẹ̀rí náà tó ti gbà kan rí jẹ́ alákòóso fún gbòkègbodò ọkọ̀ òfurufú orílẹ̀-èdè yìí lọ́nà ìka àbùkù sí àwọn gómìnà tó ti rí kọjá àwọn ìjọba tó ti rí kọjá lórílẹ̀ yìí ipe àwọn gan ni wọ́n tẹ́ àyè sílẹ̀ fún jàǹdùkú látàrí bí wọ́n ṣe kọ̀ láti bójú wo kí ló ń jẹ àwọn darandaran níyà ó ní ẹ wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó ní ojú ọ̀nà èyí tí àwọn tí wọ́n ń kó màálùú gbà òun ni wọ́n ti gbà lọ́wọ́ wọn yàtọ̀ sí eléyìí ó ní bo ni wọ́n yà sọ́tọ̀ fún ibùjẹran ó ní gbogbo eléyìí ló ń dá ọ̀họ̀ ọ̀họ̀ sílẹ̀ ó ní bí ìjọba àpapọ̀ bá lè ṣe àtìlẹyìn fún ṣàgbẹ̀ ó àwọn darandaran náà wọ́n nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí orílẹ̀-èdè yìí kí ó lè ní àlàáfíà wọ́n gbọ́dọ̀ wò ó wípé ìyàwó gan ló ń jẹ àwọn fúlàní darandaran ìwé ìròyìn punch ni ó kọ ìròyìn yẹn nínú ìwé ìròyìn Vanguard láti rí ìròyìn kan níbi tí gómìnà Samuel Ortom ti ìpínlẹ̀ Benue ti sọ ògúlùtù ọ̀rọ̀ sí ẹlẹ́gbẹ́ ti ìpínlẹ̀ Bauchi asòfin àgbà Bala Muhammed tó sì nàka àbùkù wípé kò sí àní-àní ṣe rí Bala Muhammed yìí ọ̀kan lára àwọn Fúlàní darandaran tí wọ́n ń dá wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè yìí òun ló jẹ́ gómìnà otom kẹgbàjarè wípé gómìnà Muhammed tí ẹ̀ ń rí yìí bí nǹkan kan bá ṣe òun ẹ má wá sọ́tún ẹ má wá sósì Bala Muhammed ló wà nídìí ọ̀rọ̀ nítorí pé ó pẹ̀lú àwọn tó ń dúnkokò mọ́ ẹ̀mí òun ó ní kò sígbà tí yàrá bá ṣe gbé fa kalẹ̀ tó ń kì í pé odò olóhùn òní bí àwọn bá ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu gómìnà ìpínlẹ̀ bóṣí bala muhammed a ti mọ̀ yìí pé ògbóǹtagí nínú àwọn fúlàní darandaran tí wọ́n ń dáràn lórílẹ̀‐èdè yìí ni torí pé ó sọ gbólóhùn láìpẹ́ yìí yìí pé ìbọn ak forty seven èyí tí àwọn darandaran yìí ń gbé dání ni wọ́n ń lò láti fi dáàbò bo ara wọn oní òun wá gbé ìwé òfin rìnrìn nàìjíríà láti bẹ̀rẹ̀ dópin òun wo apá abi tó wà nínú òfin wípé èèyàn lè gbé ìbọn ak forty seven kó sọ pé òun dáàbò bo ara rẹ̀ ní ìlú tó ní ọba tó ní ìjòyè ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn yìí lábẹ́ àkọlé tó kà báyìí pé gómìnà ìpínlẹ̀ bóṣí wà lára àwọn tó ń dúnkokò mórílẹ̀‐èdè Nàìjíríà Otom ló sọ bẹ́ẹ̀. inú ìwé ìròyìn Daily tó jáde láàárọ̀ yìí lẹ́ka ètò ààbò náà láṣìwà pẹ̀lú àkórí kan bẹ̀ tó sọ wípé Buhari àti Lawan ń ṣe pàdé àpérò látàrí ìpèníjà tó ń kojú ètò ààbò àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ ìṣàkóso àjọ tó rí sí ìdàgbàsókè ẹkùn Niger Delta ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ Muhammadu Buhari lánàá ó ṣèpàdé pẹ̀lú olórílẹ̀gbọ̀n aṣòfin àgbà ilé wa Ahmed Lawan ní gbọ̀ngàn iléeṣẹ́ ààrẹ tó wà nílùú Àbújá láti jíròrò lórí ipò tí ò fararọ̀ eléyìí tí ètò ààbò wà lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ tí yóò rí sí ìdàgbàsókè ẹkùn Niger Delta nígbà tó wá ń bá wọn akọ̀ròyìn ilé ìjọba sọ̀rọ̀ lópin ìpàdé náà láwà ń tẹnumọ́ wípé iṣẹ́ ìríjú ìjọba yòówù kó wà lórí àlééfà ó ní láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ nàìjíríà eléyìí tí wọ́n bá iṣẹ́ òòjọ́ wọn lọ tó fi mọ́ gbogbo ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta wípé iṣẹ́ ìríjú ẹ̀ka ìṣèjọba mẹ́tẹ̀ẹ̀ta bíi ìjọba àpapọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ láyọ àwọn ọba aláyé náà sílẹ̀ iṣẹ́ ìríjú wọn ó ní láti rí dájú pé ààbò tó péye ó wà lágbègbè kó wá àwọn gbogbo ó wàá sọ wípé lásìkò yìí kò sí ohun kan tá a lè máa jẹ lẹ́nu àbí ọ̀rọ̀ kan tó lè gbalẹ̀ kan nígboro tó kọjá ti ètò ààbò tó di ẹgẹrẹmìtì lórílẹ̀ nàìjíríà wá sọ wípé àfojúsùn àti àkọlé kan gbogbo èèyàn tó fi mọ́ gbogbo àwọn ìjọba báyìí ó ní láti rí dájú pé àwọn àgbẹ̀ afókóṣọ̀rọ̀ wọ́n padà sóko wọn wọ́n sì ń bá iṣẹ́ ìríjú wọn lọ lóní mẹ̀lọmẹ̀lọ láìsí pé bóyá ẹnikẹ́ni ń dúnkòkò mọ́ wọn àbí ẹnikẹ́ni ń búra múra muhalẹ̀ mọ́ káyọ̀dé wọn eléyìí ló wá sọ wípé ìjọba lẹ́ka gbogbo wọ́n gbọ́dọ̀ gbájúmọ̀ láti rí dájú pé ààbò tó péye ó wà ní gbogbo àwọn agbègbè ìgbèríko gbogbo tójú tẹ̀yìn ìlú ohun kan náà ló fi ń fọ̀ jẹ́ kí n sáré ta kọ́ṣọ́ sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune níbi tí mo ti rí àkọlé kan bẹ̀ tí Lawan ti sọ̀rọ̀ pẹ̀lú àkórí tó sọ wípé ìjọba àpapọ̀ yóò rí dájú pé àlàáfíà àti ètò ààbò dúró gbágbágbà lórílẹ̀‐èdè yìí láàrin oṣù méjì sí àkókò yìí Lawan ló sọ di mímọ̀ áríkà wípé olórí lẹ́gbọ̀n aṣòfin àgbà ilé wa ahmed lawan òun ló ti mú ìdánilójú wa wípé akitiyan ti ń lọ lọ́wọ́ o lónírànràn lójú ọ̀nà àti dájú pé ètò ètò ààbò okùn rẹ̀ lé dọ̀yìndọ̀yìn jákèjádò orílẹ̀-èdè yìí kó tó di oṣù méjì sígbà tá a wà yìí nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ìpàdé àpérò kan tó ṣe pẹ̀lú ààrẹ Muhammadu Buhari nílùú Àbújá lọ́jọ́ ajé ó sọ wípé ní báyìí o àṣeyọrí ọlọ́kan òjọ̀kan yóò bẹ̀rẹ̀ sí ní jẹ jáde nínú akitiyan eléyìí tíjọba àpapọ̀ àti àwọn ìjọba gbogbo eléyìí tí wọ́n ti gùnlé lójú ọ̀nà àti mú ẹ̀dínkù bá ìpèníjà tó ń kojú ètò ààbò ó wá mú ìdánilójú wa pé ìjọba ti ń ṣohun gbogbo tó wà níkápá rẹ̀ láti rí dájú pé àlàáfíà tó péye ó padà ẹ̀wé ìròyìn ẹ̀ wà lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune àtọ́jú ìwé kẹfà nínú ìwé ìròyìn Daily Sun tó jáde láàárọ̀ yìí ó ṣàn wẹ̀rẹ̀wẹ̀ wá sójú ìwé keje náà. bóyá láàrin oṣù méjì tí olórí ilé ìgbìmọ̀ àgbà sọ pé ètò àbórílẹ̀ yìí yóò padà dúró digbí sórí ẹsẹ̀ méjèèjì bóyá tó bá tó àkókò yẹn àwọn èèyàn láwọn abúlé tí wọ́n ti forí káṣá wàhálà àgbẹ̀ àti darandaran níjọba àbílẹ̀ àríwá yewa ní ìpínlẹ̀ Ògùn bóyá wọn yóò padà wálé gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà nínú ìwé ìròyìn punch lówùúrọ̀ yìí àkà wípé lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ni àwọn èèyàn ti fi ìjọba ìbílẹ̀ àríwá iye wa sílẹ̀ tí wọ́n sì ti lọ ń forí pamọ́ sí ilẹ̀ olómìnira bẹ̀nẹ̀ akàròyìn náà síwájú pé nígbà tí ìjọba ìpínlẹ̀ Ògùn kó ohun ìdẹ̀rùn débẹ̀ ìṣe ni wọn bá ẹnikẹ́ni ní àwọn abúlé náà wọ́n tẹnumọ́ wípé àwọn èèyàn náà ni wọ́n kọ̀ jálẹ̀ wípé àwọn ò ní padà sí àwọn abúlé àwọn ní Nàìjíríà àfi tí àwọn bá gbọ́ wípé ètò ààbò ti dúró digbí ìwé ìròyìn Punch tó jábọ̀ náà jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé àgbègbè náà ni wọ́n ti tẹ wọ́n ti júbà ehoro lọ sílẹ̀ olómìnira bẹ̀rẹ̀ Benin lára wọn láti rí àwọn obìnrin aláboyún márùn-ún tó jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti bímọ sí orílẹ̀-èdè Benin aka ìròyìn náà síwájú sí pé lọ́jọ́ àìkú tó kọjá yìí níjọba ìpínlẹ̀ Ògùn ni ó kó ohun ìdẹ̀rùn ṣọwọ́ sí àwọn tó ti forí káṣá wàhálà àgbẹ̀ àti darandaran lágbègbè náà wípé kí wọ́n lè fi kí wọ́n lè fi ṣe pẹ̀sẹ̀ lórí àwọn tí wọ́n ti pàdánù ṣùgbọ́n ṣe láàánú wípé nígbà tíjọba máa kó ohun dẹ̀rùn débẹ̀ wọn ò bẹ ẹnikẹ́ni tí yóò gbà lọ́wọ́ wọn alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ohun ìdẹ̀rùn yìí ọláolú ọlábìntán tó tún jẹ́ alábòjútó fún ètò ìṣúná àti ààtò ní ìpínlẹ̀ Ògùn lákòókò tí ó yànda ohun ìdẹ̀rùn náà fún àwọn abẹnugan lágbègbè náà níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé àpẹẹrẹ pé nǹkan tuntun dáa jù báyìí ló látọwọ́ ìjọba ni nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ lórí àwọn ohun ìdẹ̀rùn náà ìṣèlú ti ìṣèlú ọba akíntúndé akínyẹmí jẹ́ kó di mímọ̀ pé kò sí àwọn táwọn máa pín àwọn ohun ìdẹ̀rùn yìí fún torí pé gbogbo wọn ti fi ìlú lẹ̀ tí wọ́n ti júbà ìhòòrò lọ sí ilẹ̀ olómìnira bẹ̀rẹ̀ wọ́n ní kábíyèsí tẹ̀síwájú ìpè ìgbà táwọn ń bá wọn sọ̀rọ̀ wọ́n ní ó tẹ́ àwọn lárùn kí àwọn lọ jẹ́ ẹrú ní orílẹ̀-èdè míì ju kí àwọn wá kú ikú àìtọ́jọ́ ní ilẹ̀ bàbá àwọn òní báwọn bá gbọ́ wípé ètò ààbò ti gbópọn padà àwọn á padà sórílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn punch òun ló sì kọ ìròyìn náà. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹgbẹ́lẹ́ yẹ̀ wò. Admission, admission. Crescent University Abeokuta Weekends Degree Program still ongoing. Candidate with HND or equivalent can apply for conversion to BSc degree in relevant departments. Holders of ICANN, NCE, OND, and school certificates can also apply into appropriate levels of our degree program. Similarly, the Joint University's Preliminary Examinations Board Prepare Program is open to candidates with O-level certificates to be admitted into 200 level of our degree program. 10,000 Naira application application form obtainable through our website www.crescent.edu.ng. Call 0806 288 9113. 0806 288 9113. Crescent University, citadel of academic and moral excellence. ẹ̀gbọ́n ta ni. ta ni àníta ló sọ pé òun ò mọ̀. wọ́n ń lé wọ́n ń lé wọ́n ń lé wọn ò lè bá a. òtítọ́ inú. ìfẹ́ àti ọ̀yàyà. àpọ́nlé tí ò láfiwé. àwọn òṣìṣẹ́ ilé ìta fóònù sí mọ̀. gan ló mára tóníbàárà pẹ̀sẹ̀. nílé ìta fóònù sí mọ̀. ojúlówó pọ́nbélé. làwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára níbẹ̀. àlùbáríkà ló gorí iṣẹ́ wọn. òun ìbùkún ọlọ́run tó múni fi jẹ́ pé ẹ̀dínwó tí ò láfiwé. ní gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára ní sí mọ̀. bí owó tó fẹ́ fira fóònù ò bá tí ì ìmọ̀ lọ́wọ́ kan wàá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ̀ ọ́ wàá máa wá sanwó tó kù ní san díẹ̀díẹ̀ tó bá ṣe pé èmi lẹ́yìn ni ilé ìta fóònù sí ìmọ̀ ọ̀gán táyé ń gba tiẹ̀ yìí máa sọ fẹ́nìkan máa tún sọ fẹ́nìkan ó yá tún já jọ sọ fẹ́nìkan pé òkè téńté lókè ìléwó ni ilé ìta fóònù sí ìmọ̀ wà bí dájú pé òkè yẹn gan ló gbà lọ torí ilé ìta fóònù sí ìmọ̀ kankan ò sí ń sàlẹ̀ lókè ìléwó sí first bank pé zero nine zero six zero eight four six four five one zero nine zero six zero eight four six four five one. see more. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point fm lábẹ́òkúta lójú ìwé ogún ìwé ìròyìn Nigeria Tribune àkọlé kan rè ń bẹ eléyìí tó ní í ṣe pẹ̀lú tí ètò ààbò níbi tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa NSC ti ké gbàjarè wípé ó tó àkókò báyìí iná ti jó dójú góńgó a ò lè tẹ̀síwájú nínú àìsí ètò ààbò eléyìí tó ti fẹjú kẹ̀kẹ́ kọjá kàsí àrà ẹgbẹ́ NSC òun ló ké gbàjarè bẹ́ẹ̀ àríkà wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSC òun ló mà ti fọhùn jáde láti pàṣẹ ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ rẹ̀ nílùú àbújá pẹ̀lú ìpè sí ìjọba wípé ó tó àkókò wàyí láti jí gìrì jí nínú oorun tí wọ́n ń sùn kí wọ́n sì gbájúmọ́ iṣẹ́ ìríjú eléyìí tá a gbélé wọn lọ́wọ́ gangan tí í ṣe dídáàbòbò ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ nàìjíríà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà òun ló kìlọ̀ wípé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí àwọn òṣìṣẹ́ ọ̀hún lè káwọ́ bọ́tán kí wọ́n máa wò ó wọn ò lè tẹ̀síwájú mọ́ nínú ti ìpèníjà tó ń kojú ètò ààbò eléyìí tó ti fẹjú kẹ̀kẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà torí pé eléyìí gan ó ń tapo sáàlà orúkọ rere eléyìí tórílẹ̀‐èdè nàìjíríà ti ní káàkiri àgbáńlá ayé torí pé àwọn èèyàn ìbẹ̀rùbojo á máa wà wípé sórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé ètò ààbò ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ òun ló ń bá wọn fínra ń bẹ̀ wọ́n ní yàtọ̀ sílẹ̀ yìí ó tún ń dabarí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti amúlùdùn orílẹ̀-èdè nàìjíríà níbi ìpàdé àpérò eléyìí tí wọ́n ṣe níbẹ̀ ni ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ti tẹ́ pẹpẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà lára èyí tá a ti rí ètò ààbò tó dẹnu kọlẹ̀ àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú owó epo petro tó fi mọ́ bí wọ́n ṣe nà ká lébù síjọba àpapọ̀ ipò ń ṣe sọ̀rẹ̀sọ̀rẹ̀ lórí àwọn àjẹmọ́nú kan tó ní í ṣe pẹ̀lú covid-19 fún ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn ìkọlù burúkú tí wọ́n ń ṣe sí àwọn ọmọ nàìjíríà tí ó ṣẹ̀ sí òrò àti owó iná ẹ̀lẹ́tíríkì tí wọ́n sọ pé ó fò sókè gegege gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta lópin ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso ẹgbẹ́ NSC tìjọba ti àpapọ̀ tí olórí ẹgbẹ́ náà comrade ayuba waba tó buwọ́lù àti akọ̀wé àgbà emmanuel ogbuaja ẹgbẹ́ ọ̀hún òun ni wọ́n bẹnu àtẹ́lù ìkọlù eléyìí tó ti wá ń ṣe lemọ́lemọ́ lórílẹ̀‐èdè yìí ni wọ́n sì sọ pé ó ń kó ìbẹ̀rù bójó bá nítorí inú fún àyàfu òun ni gbogbo àwọn èèyàn wà báyìí a ò sì lè jókòó nílùú tó lọ́ba tó níjòyè kí àwọn kan lọ jókòó síbì kan kí wọ́n máa jí àwọn èèyàn gbé kọ́ máa wá sọ pé sì máa ṣe ìdúnàádúrà wípé ó dìgbà tí àwọn bá gba mílíọ̀nù báyìí káwọn tó tú àwọn èèyàn sílẹ̀ a sì sọ pé à ń ṣèjọba nílùú tó lọ́ba tó níjòyè ó jọ̀rọ̀ tó rùn létí tí ò yẹ ká máa gbọ́ nígboro ayé rárá ojú ìwé ogún ìwé ìròyìn Nigeria Tribune pẹ̀lú àkọrí tó sọ wípé a ò lè tẹ̀síwájú káwọ́ bọ́tán máa wò lórí ti ètò ààbò tó ti di ẹgẹrẹmìtì ẹgbẹ́ NSC ló ké gbàjarè. ìlú tí yóò sófin ẹ̀ṣẹ̀ ò ní báyìí ó ti di ẹ̀ṣẹ̀ ní ìpínlẹ̀ Rivers kíyàn máa lọ ní ìgboro kó má lo ìbòmú bẹnu gẹ́gẹ́ bí àṣìkà ìròyìn náà nínú ìwé ìròyìn Nation èyí tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùúrọ̀ ti òní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers ni wọ́n ti sọ àbádòfin kan di òfin èyí tí ó sọ di ọ̀ranyàn fún tolórí tẹlẹ́mù láti máa lo ìbòmú bẹnu bí wọ́n bá ń lọ ní ìgboro àti tí wọ́n bá wà ní àwùjọ àbádòfin náà ni alága fún ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ọ̀rọ̀ ètò ìlera Sam Oge gbé kalẹ̀ ní iwájú ilé Sam Oge yìí ló jẹ́ aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Omuwa ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers nígbà tí wọ́n sọ lọ sọ́bọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n dìbò ni wọ́n dìbò tí wọ́n sì fi ṣe àtìlẹ́yìn fún àbádòfin náà wípé àfi kí ó di òfin ní báyìí ẹ̀yin agbélẹ̀ yìí lọ́ra jà lókèrè bẹ́ẹ̀ bá ti lọ sí ìpínlẹ̀ Rivers ẹ kó ìbò mú yín dání torí pé kéèyàn má ti àjò di èrò ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Rivers ó ti di ọ̀ranyàn láti máa lo ìbòmúbẹ́nu ní àwùjọ ìwé ìròyìn Nation ló sì kọ ròyìn náà. nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ṣe ọ̀sán lobìnrin pọ̀ bílẹ̀ bá ṣú kálukú yóò pe tiẹ̀ mọ́ra fún ti ìyànsípò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ẹgbẹ́ olókoòwò àti ọrọ̀ ajé lágbàáyé ẹgbẹ́ òṣìṣẹ́ NLC fi ọ̀rọ̀ ìkíni kú oríire ṣọwọ́ sí Ngozi Okonjo-Iweala fún ti ìyànsípò rẹ̀ òun làkọ́lé ìròyìn eléyìí tí mo bá pàdé ń bẹ̀ níbi tí wọ́n ti ń sọ wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ nàìjíríà NLC òun ló ti fi ọ̀rọ̀ ìkíni kúrere ṣọwọ́ sí dókítà Ngozi Okonjo-Iweala látàrí ti ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí olùdarí àgbà pátá fún àjọ olókoòwò àti ọrọ̀ ajé lágbàáyé nínú ọ̀rọ̀ ìkíni kúrere eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí ọ̀gá àgbà tuntun náà ní ilé olú iléeṣẹ́ àjọ ọ̀hún tó wà ní Switzerland olórí ẹgbẹ́ NSC Conrad Ayuba Waba sọ wípé ìyànsípò arábìnrin ọ̀hún ó túmọ̀ sí pé ó ti kó ipa tó láàmìlaka lágbàáyé gẹ́gẹ́ bí ìwé ọ̀hún bó ṣe kọ wọn ni à ń fi àkókò ife ọ̀rọ̀ kíní kóore ṣọwọ́ sí Ngozi Okonjo-Iweala fún ti ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àti ọ̀gá àgbà àti olùdarí fún àjọ olókoòwò àti ọrọ̀ ajé lágbàáyé wọn wá ń jẹ́ kó di mímọ̀ ìpè ìyànsípò yìí òun ló ń dúró gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó wípé ìyá yìí ó ti kó ipa tó láàmì laaka ó sì di ẹni tí à ń wárí fún lágbàáyé ìròyìn yẹn wà lójú ìwé kọkànlélógún nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí tí wọ́n ń dáwọ́ ọ̀dùnnú mbẹ́. láti lè ṣe rédíò fresh one O oh seven point fm lábẹ́òkúta ó yá lódì kejì ọjà. tó bá fẹ́ ralẹ̀ revolution plus. àyájọ́ olólùfẹ́ tún ti kò revolution plus properties tún ti dé tàwọn tàǹfààní ìpẹlẹmọ fífi àkókò olólùfẹ́ tọ̀tẹ̀ yìí lẹ́tẹ̀jọ́ kìíní wọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù kejì ẹlẹ́sọ̀dá mẹ́rìnlá fourteen percent ìnáwó yòóyẹ kẹsàn ìmáàjọwọ́ àkànṣe lérí àwọn ilẹ̀ wọn ìwálẹ̀kùn abẹ́òkúta ṣìmáwá ìbàdàn tòun tàbújá kẹ́ẹ̀dẹ̀ṣẹ̀ sanwó dẹ̀ rẹ̀ máa máa gbẹ̀wọ̀n ẹ̀bùrà bàǹdẹ̀ ìjọjúlé gbèsè látọwọ́ revolution plus property kẹ́ẹ̀bá sàsọ́lẹ̀ owó lẹ́tẹ̀gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand naira sí mílíọ̀nù mẹ́ta náírà tàbí jù bá lọ love and pass shopping vouchers sars pọ̀ fólíò méjì àjọjẹ dínà fólíò méjì bákan náà ohun rẹ̀ àṣálẹ́ ìgbádùn fólíò méjì nílé ìtura olówó ńlá tòun ti breakfast bẹ̀rẹ̀ sí ní má sàsọ́lẹ̀ owó rẹ̀ ní báyìí kó o dẹ̀ máa gbẹ̀bù rẹpẹtẹ ní sáà yìí oh eight one one two eight three five five five five oh eight one one two eight six five five five five ọ̀pọ̀ alátagbà www.revolutionplusproperties.com revolution plus property ilé ìdẹ̀rùn ìkó gáràjì. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. inú ìwé ìròyìn punch ni àtìròyìn tí ọpọ́ sùkàn yìí níbi tí ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ ọmọ ilé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ ọ̀ṣun tó sì jẹ́ aṣáájú ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jù nígbà náà akínwálé akínwọlé ti ń rọ alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ wa ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá láti tẹ́wọ́ gba aṣòfin àgbà Ìyíọlá Omíṣore gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Akínwálé ẹni tó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lákòókò tó wà ní ilé ìgbàsọ̀fin ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2015 tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ètò ìdìbò gómìnà 2019 ti ọdún 2018 ló rawọ́ ẹ̀bẹ̀ yìí sí Arẹ́gbẹ́ṣọlá nílùú Òṣogbo aṣòfin tẹ́lẹ̀rí náà nígbà tó ń fèsì sí àwòrán fídíò kan èyí tí gómìnà nígbà kan rí ní Ọ̀ṣun Arẹ́gbẹ́ṣọlá èyí tí ó ṣe lákòókò tó lọ láti lọ tún ṣe àtúnfi orúkọ rẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC aṣòfin tẹ́lẹ̀rí náà rọ Arẹ́gbẹ́ṣọlá wípé kóyé kọ́kàn sókè lórí pé Omiṣore ti padà sínú ẹgbẹ́ òṣèlú APC ó tẹ̀síwájú wípé ó ti tó àkókò fún Arẹ́gbẹ́ṣọlá láti jí lẹ́nu oorun kó sì lè gba ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí kádàrá pé Omiṣore ti padà sínú ẹgbẹ́ òṣèlú APC kò dẹ̀ níbi tó ń lọ mọ́ torí pé ó wà lára àwọn tí wọ́n jọ já àwọn ẹgbẹ́ yìí sílẹ̀ oníkóyè jowú Omiṣore o torí pé lóòótọ́ omiṣore olóṣèlú kan èyí tó ṣòro fi ga bágagbá ní ìpínlẹ̀ ọ̀ṣun ni ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn tẹlifíṣàn tó jáde láàárọ̀ yìí lójú ìwé kejì nínú pé kò tí ì tó òun náà láti máa rí àtúwá ṣẹ́kù àkọlé kan rèé tí mo rí ń bẹ̀ tó sọ wípé iléeṣẹ́ tó ń ṣe kò kárí ohun àmúṣagbára lẹ́kùn Niger Delta fẹ́ pèsè iná ẹ̀lẹ́tíríkì fún wọn lórílẹ̀‐èdè Togo àtàwọn míì wọ́n ní gẹ́gẹ́ bí arapa ìgbésẹ̀ láti ṣe ìpínfúnni àwọn ohun àmúṣagbára eléyìí tó kàn wá ńlẹ̀ tí a kò ṣàmúlò rẹ̀ lẹ́kùn láwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà wọ́n ní iléeṣẹ́ tó ń ṣe kòkárí ohun àmúṣagbára lẹ́kùn niger delta òun ló mà á ti tọwọ́ bọ ìwé àdéhùn àsọyépọ̀ pẹ̀lú ilẹ̀ olómìnira togo àtàwọn orílẹ̀-èdè míì láti ṣe ìpínfúnni iná ẹ̀lẹ́tíríkì eléyìí tó ń lọ bí àádọ́rin mẹ́gáwáàtì fún wọn bẹ̀ wọ́n ní bákan náà ó ní ìfọ̀rọ̀wérọ̀ ọlọ́kan òjọ̀kan ló ti ń lọ pẹ̀lú ìlú kan tí wọ́n pè ní ìlú paradisi paradise city níbi tí wọ́n sọ wípé àjọ eléyìí tó ń ṣe kòkárí ohun àmúṣagbára lẹ́kùn Niger Delta náà ni wọ́n sọ wípé wọ́n ti fínú fẹ́dọ̀ fẹ́ pèsè ohun àmúṣagbára iná ẹ̀lẹ́tíríkì eléyìí tó ń lọ bí ọgọ́rùn-ún mẹ́gáwàtì fún wọn bẹ̀ nígbà tó wá ń sọ̀rọ̀ lásìkò ìrìnàjò àbẹ̀wò sí ibùdó ohun àmúṣagbára tó wà ní Odúpa ní ìpínlẹ̀ Cross River olùdarí àgbà fún àjọ tó ń ṣe kòkárí iná ẹ̀lẹ́tíríkì lẹ́kùn Niger Delta ọ̀hún ọ̀gbẹ́ni Kazeem Abdullahi ló sọ wípé ibùdó ohun àmúṣagbára eléyìí tí iléeṣẹ́ tó ṣe kò kárí ohun àmúṣagbára lẹ́kùn niger delta tí wọ́n ṣe ìkápẹ̀ lábẹ́ àtíbàbà kànṣe iṣẹ́ kan eléyìí tíjọba àpapọ̀ gbé kalẹ̀ ni wọ́n sọ wípé ó pín sí ìsọ̀rí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó sì jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan wọn àti àpapọ̀ gbogbo rẹ̀ pátápátá ó ń lọ bíi mẹ́gáwáàtì tó ń lọ bíi ẹgbẹ̀ta six hundred ó wá sọ wípé Calabar náà wà lára ilé yìí tó ní ohun àmúṣagbára àti ibùdó ọ̀hún níbi tí wọ́n sì ti ń fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ wípé àwọn tó bá ti nífẹ̀ẹ́ sí wọ́n ti ṣetán ń bẹ̀ láti máa pín mẹ́gáwáàtì inú ẹ̀lẹ́tíríkì eléyìí tó lọ bíi ọgọ́rùn-ún àti àádọ́rin fáwọn míì torí pé ìwọ̀n ẹyẹ báyìí ó ní ni wọn ìtẹ́ ojú ìwé kejì nínú ìwé ìròyìn Daily Sun tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti gba gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma àti gómìnà tẹ́lẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ náà Rochas Okorocha ní gbólóhùn ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fẹ́ sọ ìpínlẹ̀ Imo di ibùdó ogun agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Imo ògúnbùndùn wádìkè nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ àyè jẹ́ kó di mímọ̀ wípé ìtakpóró gan tó wáyé láàrin àwọn alátìlẹyìn okorosa àti izoduma lọ́jọ́ àìkú ní Royal Spring Estate tó wà lówèrè ló jẹ́ ohun ìtìjú ó wá rọ àwọn méjèèjì wípé kí wọ́n má sọ ìpínlẹ̀ Imo kí wọ́n má sọ di ibùdó ogun fún àwọn kí wọ́n tètè kí idà wọn bọ akọ ìwé ìròyìn Punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Daily Sun eléyìí tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ńbẹ tó sọ wípé ẹ kọ̀wé fiṣẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ bá lè gbéṣẹ́ rí ju yín lọ sí àwọn agbègbè ìgbèríko ìjọba ìpínlẹ̀ Èkìtì òun ló sọ fún àwọn olùkọ́bẹ̀ àríkà wípé àjọ elétò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ káríayé nípínlẹ̀ Èkìtì òun ló ti sọ ní gbangba wálíà fún àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ eléyìí tí wọ́n gbé lọ sí àwọn agbègbè ìgbèríko wípé kí wọ́n lọ ṣiṣẹ́ ìríjú wọn ṣùgbọ́n tí wọ́n wá sọ pé wọ́n ń ṣe tikọ̀tikọ̀ wọ́n ń ṣe tìpàdàn níbẹ̀ ni wọ́n ti sọ fún wọn ní ṣàkátà pàrà eléyìí tí àgbà ń sitọ̀ torí bó bá yìí láyìí jù ó ti dín kẹlẹ̀bẹ̀ wọn ni bẹ́ẹ̀ bá lè gbéṣẹ́ ìríjú yín lọ sí àwọn agbègbè ìgbèríko ìbádákẹ́kọ̀wé fipò sílẹ̀ alága àjọ bẹ̀rẹ̀ kárí ayé fẹ́mi akéwòsì òun ló sọ eléyìí lẹ́kùn ìwọ̀ oòrùn ìjọba ìpínlẹ̀ èkìtì lánàá nígbà tí wọ́n ń ṣiṣọ́ lójú ètò ìdánilẹ́kọ̀ọ́ òun ìlanilọ́yẹ̀ ọlọ́jọ́ márùn-ún fún àwọn òṣìṣẹ́ kan èyí nínú àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ níbẹ̀ ni wọ́n ti wá sọ wípé àgbékalẹ̀ àti ìlànà ètò ẹ̀kọ́ ó mà ti ń gbìnàyà ó ti ń gbé búgẹ́búgẹ́ ó ti ń 2018 yàtọ̀ sí bó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí láwọn ìṣèjọba eléyìí tó ti kọjá lọ oníṣáájú àkókò yìí kò sí nǹkan tí ń jọ olùkọ́ láwọn ìjọba ìbílẹ̀ àbí ní àwọn agbègbè ìgbèríko gbogbo ṣùgbọ́n ní báyìí ẹ rí i pé kíní ọ̀hún ìdàgbàsókè ó ti ń dé bá ètò ẹ̀kọ́ ńbẹ̀ torí pé ìṣàkóso tó wà lóde báyìí nípínlẹ̀ èkìtì eléyìí tí káyọ̀dé fáyemí tó ń léwájú fún ó ti gùn lé àwọn ètò kan láti mú àyípadà tó lọ́ọ̀rìn bá ètò ẹ̀kọ́ kó lè túb bọ̀gbìnàyà ojú ìwé kẹjọ nínú ìwé ìròyìn daily sun. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀jẹ̀ àpolówó ohun tá à ń tà. Sure Ọba Services Nigeria Limited tá a bá ń sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa Sure Ọba Services Nigeria Limited tá a bá ní fẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè Nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi lẹ́tà document àti parcel bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance Sure Ọba Services Nigeria Limited wà ní. Number forty seven olùṣègùn ọ̀ṣọ́bà road òkè ìléwó abẹ́òkúta. wá WhatsApp number 0818 900 8976 telephone lines 0802 387 5069 tàbí 0818 900 8912 ẹ tún lè kàn sí wẹ́bsáìtì tiwọn www.showoba.com.ng lórí social media showoba services Nigeria limited email sowkltd at yahoo.co.uk showoba services Nigeria limited best claiming and forwarding agency. ẹ káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. bí ò bá ní nǹkan tí obìnrin gbọ́kànlé kò ní sọ pé òun fẹ́ lọ gégi ìdáná nínú ìgboro ọmọ ọdún márùndínlógójì kan rèé wàsíù tìjání àti àwọn méjì ni wọ́n lórí láyà lọ ọba aláyé kan mọ́ ààfin tí wọ́n sì lù ú bíi màálùú tó kọ́gun sí fúlàní àwọn ọmọ ọdún márùndínlógójì yìí àti àwọn méjì tó kù ẹ̀ ni wọ́n ti wá wọ́ tuurutu lọ sí iwájú ilé-ẹjọ́ májísírèètì èyí tó wà ní ìlú Òṣogbo fún ẹ̀sùn wípé wọ́n lu ọba láyé ní ààfin rẹ̀ Tìjání ọmọ ọdún márùndínlógójì ní ìkọ́wọ́ǹkọ́wọ́ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ Táírù Àkàngbé àti Samad Mutairu ọmọ ọgbọ̀n ọdún àwọn ni wọ́n gúnlẹ̀ sí ààfin alápòdó ti àbùdó ní ìjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ ìyẹn ọba mọ̀rúfù ọláwálé tí wọ́n sì lu bàbá láàfin rẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹni ọlọ́pàá tó mú ẹjọ́ lọ sílé ẹjọ́ jẹ́ kó dì í mọ̀ pé ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn fi kan àwọn afurasí náà ẹ̀sùn àkọ́kọ́ ni pé wọ́n da òpó àlàáfíà láàmú ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n kan èèyàn lábùkù ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà lábẹ́ àkọlé tó kà báyìí wípé wọ́n wọ́ àwọn mẹ́ta túurutu lọ sí ilé ẹjọ́ lórí pé wọ́n ya wọ ààfin wọ́n sì lu ọba láyé kan bí ẹni lu ẹ̀gúsí ìbàrà ní ìpínlẹ̀ ọ̀ṣun nínú ìwé ìròyìn Daily Sun eléyìí tó jáde láàárọ̀ yìí lábala oníbà tètè ń bẹ̀ àkọlé kan rèé tó sọ wípé ẹ má káyà sókè tàbí ṣojo látàrí bá a ṣe ń yáwó kẹ̀tíkẹ̀tì yìí ìjọba àpapọ̀ ló sọ fún àwọn ọmọ nàìjíríà bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà wípé wọ́n ní ní báyìí ó ń ta sí wa létí wípé àwọn kan ò lè sùn wọn ò lè wo wọn lajú méjèèjì sílẹ̀ wọn ò lè fẹ̀dọ̀ lórí òróró látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe lọ́ngùn lé ètò ẹ̀yáwó lọ́wọ́ orílẹ̀-èdè China àti àwọn àjọ tó kù lágbàáyé wọn ní ẹ̀sùn kẹ́ máa hanrun ẹ fọkàn balẹ̀ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdún torí pé gbogbo àwọn owó tá à ń yá yìí fáǹfààní gbogbo mùtúmùwà fáǹfààní àwọn ọmọ nàìjíríà òun la ṣe ń yà alákòóso níléeṣẹ́ tó wà fún àbá ètò ìṣúná àti àtò clem àgbá òun ló sọ wípé kò sí ìdí pàtàkì tí gbogbo ọmọ nàìjíríà fi gbọ́dọ̀ máa káyà sókè látàrí àwọn owó tà ń yá torí pé gbogbo àwọn owó yìí fáǹfààní gbogbo wa òun náà ló wà fún torí pé ẹnu òfìfo kì í dún yànmùyànmù ṣùgbọ́n ẹ rí i pé bó bá yá ó lè má ì tí ṣara ṣùgbọ́n gbogbo àwọn owó tà ń yá yìí bó bá ti yá yóò ṣojú ṣara ẹ mọ ohun tó wà fún ṣé ẹja kì í dùn lódò bó bá délé tán báyìí ló ń do ìmọ̀mọ́ ìwé ìròyìn Daily Sun. ọ̀wọ́ bà ayédèrú sójà kan lákòókò tó lọ́ọ́ digunjalè lẹ́kọ̀ọ́ òun ni àkọlé ìròyìn tí ọ̀pọ̀ sùkàn yìí gẹ́gẹ́ bí aṣèkà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ló ṣe gudugudu méje yàyà mẹ́fà bí wọ́n ṣe rọ́wọ́ tó àyédèrú sójà kan Johnson Godey lórí ẹ̀sùn yìí pé ó lọ́ọ́ digunjalè arákùnrin kan tó porúkọ ẹ̀ ní Oyèbùchi Nwaga ní ilé rẹ̀ tó wà ní agbègbè ògùdù lẹ́kọ̀ọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ CSP Múyìwá Adéjọbú nínú àtijáde tó fi síta lánàá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n gà jẹ́ kó wọ́n gà ṣe àlàyé wípé ńṣe ni àwọn ọkùnrin méjì náà wọ aṣọ ológun tí wọ́n sì wá kọlu ilé òun tí wọ́n já ẹ̀rọ ìbánisọ̀rọ̀ evening smart five phone òun gbà láti ara bẹ̀ ló ti ké pe iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì débẹ̀ tí ọwọ́ ba nwanga gẹ́gẹ́ bí àdéjọbí ṣe ṣe àlàyé ní àwọn méjì tó kù tí wọ́n wọ aṣọ ológun ni wọ́n na pápá bora látàrí ọ̀kadà tí wọ́n gbé wá ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn tẹlifíṣàn tó jáde láàárọ̀ yìí àwọn gómìnà yóò ṣèpàdé àpérò foríkorí lórí ọ̀rọ̀ owó epo petro lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ìjọba àpapọ̀ ló wí bẹ́ẹ̀ wọ́n ní àwọn gómìnà ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè yìí yóò ṣe ìpàdé àpérò tó dálé lórí owó epo petrol bó bá ti ń di ọjọ́bọ̀ túnla alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige òun ló ṣípayá eléyìí lópin ìpàdé oní àwọn ogun lóríṣiríṣi eléyìí tí ìjọba àpapọ̀ ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní gbọ̀ngàn àpèjẹ ilé ààrẹ tó wà nílùú Àbújá ìròyìn yẹn wà lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Daily Sun. onídàájọ́ F.O. Rima tílé ẹjọ́ gíga àpapọ̀ tó wà ní Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom ló ti ní kí oníṣòwò kan Chinozie Ugochukwu kó sáré lo ọdún kan lẹ́wọ̀n péré fún wípé ó ṣe àrọ́dàrọ́dà bíbélì mímọ́ Ugochukwu ni wọ́n wọ́ wá sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwé ìròyìn Punch ló sì kọ ìròyìn náà. zero eight one eight one one one one zero seven nine zero eight one eight one one one ten seventy nine tàbí zero eight one five four three two one zero seven nine zero eight one five four three two one zero seven nine hello. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n méjèèjì ọpọlọ yóò wà ní dàrú. àmì o. ẹ kú ètò fámẹ́lì nǹkan sọ. àlàáfíà la orúkọ mi ni àfààní yá kàtàrí yanjú ẹ láti ìlú sango. à ń gbọ́ yín sà. ohun tí mo fẹ́ dá sí ni ẹ̀rẹ́fẹ́ kàgbẹ̀yìn tí àwọn ìjọba àpapọ̀ àti wọn lọ yá owó wọ́n ní ká fi ọkàn balẹ̀ hmm. kò ní fi kán fẹ́ bẹ̀wò àdúrà náà ni wọ́n ń ṣe hmm. àwọn náà ni wọ́n yà ni wọ́n pa kò sí náà kò sómi kọ̀tọ̀ náà kò sí nǹkan kan oh. òkun ó mọ yá lọ ọlọ́run gbà lọ́wọ́ wọn o. ẹ ṣeun ìpè yẹn náà la káàdì ẹ̀ láàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ fọlárìn ọlá ọmọ jíde ever blessing àti yínká adéríbigbé tí wọ́n jọba àmójútó tó lè dùn kò ní gbọ́gbọ́nú ká tó máa lọ ọmọ bàbá tíṣà mo bí ò bá fún wọn ní wàásù á hmm. fún wọn lọ́rọ̀ àmọ̀ràn gẹ́gẹ́ bí ohun tó mú bọ̀. ta ló ń tọ̀hún. ẹni tó ṣẹ̀dé láti prison hmm. tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ pé what did you bring for us. <laughs> á fún wọn lọ́rọ̀ àmọ̀ràn á fún wọn lọ́rọ̀ àmọ̀ràn oníkànga o. ee bàrìbà. sàrà ọ̀nà méjì ló ń ṣe. ta ló ní tọ̀hún kí ló ń ṣe. àní sàrà ọ̀nà méjì ló ń ṣe. ta ló ń gbóúnjẹ lọ sórí ta. ẹni ra ọkọ̀ àlòkù tó gbé fún díráfà aláwọ̀ àpá. ok tó tún wá ń fún alágbèlówó sàrà ọ̀nà méjì ló ń ṣe. <laughs> ẹ wò ẹ pàdé àwọn ọkọ mi ìbò bá di lọ́la létí ọba ń létí ọba lóko látago mẹ́jọ sí mẹ́sàn-án èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkanga àgbọ̀n ọgbẹ́ èdè bíṣọ̀bù àgbà mo pa kànga mi dé òdìgbà mi. ẹ já pàdé láago méjìlá lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àǹfààní ọ̀tún pẹ̀lú ọmọ bàbá tíṣà kámójútó okòwò yín títí dìgbà náà adéyínká tó kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la nílùú abẹ́òkúta. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. I have with me in the studio Monse Anthony, who is a business coach and consultant. I also have Pastor Clement, who is a business builder and trainer. Now, let us go straight to business. What is Daily Income Store? Yes, good morning. Thank you so much for tuning in today. My name is Mose Anthony, and before I tell you what Daily Income Store is, I would like uh, to I'll start by telling you my story. Uh, by God's grace, I've gone to school. I have a master's degree. As a last year, December, nothing much was happening in my life. I was broke. I was in debt. I was looking for what to do to make money. I've done a lot of things. I've sold books. I've sold movies. I've sold popcorn, even as a master's degree holder. But that definitely was not the kind of life life I wanted. So January this year, someone told me about daily income stores. I said all I needed to do was to shop once from this company, drop my account details, and I'll begin to get a lot. I shouted scam. How is it possible? But I asked myself two questions. If I don't shop, how will I know whether it's real or not? So I attended the training and I shopped. And within one week after I shopped, I got my first alert. As I talk to you right now, I wake up every day with alerts. Some days my one day alert is like the one full month salary of a lot of people. So right now my dreams are bigger, my plans are bigger, and I made up my mind to share this information with everyone. So that in case you are listening to me right now, you have need for money, you want to do a lot of things, and you need money. This is an opportunity you need to be part of. So Daily Income Store is a shopping mall all you need to do in this uh, uh, uh, daily income store is to shop once from this store. You shop once from this store, you drop your account details, and as other people are walking into also shopping this mall, you are getting paid every single day. Who should be part of this training? Everybody, whether you're broke, whatever thing you want as a dream in your life, financially, physically, you can get it at daily income stores. So you don't have to be of any age. What is the meaning of poor? Passing over opportunities repeatedly. You don't want to miss this opportunity. Nigeria is not a problem. You are the problem of yourself. Wherever you are, whoever you are, you can be part of this program. If you are serious about changing your financial life, there is no reason why you cannot create one hour to attend a life changing program of which your financial life can never be the same. So to be part of this program, send yes and your location to this number 080 I repeat 080 30 seven eight. Of course, we'll get back to you immediately. Okay, can you share your experience? All right, thank you, listeners. I've been introduced, but let me tell you one more time. I'm a pastor I'm a businessman. I like money just like you listening to me. I know you like money. And money is good because without money, your life is like a dead end. So I make money working, teaching, business, printing, and teaching people computer. But I got to know that in life, you have active income and residual income. I was introduced to Daily Income Store as a means of creating residual income that I will shop once and I get paid daily as people shop after me, whether I know the people or not. And the beautiful part of it is I don't have to shop shop another time. I shop once, drop my account number, and i pay paid daily. So when I heard, like every other thing, I had to inquire because I don't want to put my hand in something that is wrong. I inquired, is this real? I was told it's real. Once I got that information that it was real, I plugged in, and today I'm enjoying myself. You cannot know when you are sitting in your house. That is why you have to come for this training to get lectured, and we'll show you the opportunity, and then you begin to receive your own alert. So, like you've been told, we are in more than 13 countries. We have offices all over Nigeria. Nigeria. Attend this training today. Thank you. Thank you. Any final words? Yes. Uh, the distance between where you are now and where you want to be in the future is information. And of course, you cannot stay in your house and begin to analyze how real is it or how real is this not. That is why you must take action today. People who take action get results in life. Action is what puts you in your next level. You have been struggling from January to this point. This is the time to take a real action to redefine your future. So stand up today and be part of the training. Just a token of a thousand naira, and you can access this information. And just send yes and location to this phone number 080 I repeat 080 And of course, we'll get back to you as soon as possible. Take action, take action, and create the future you deserve and you desire. And of course, today 11 a.m. or 4 p.m. Be part of this training, and your life will definitely change. Just send yes and location to this number. zero zero zero eight eight three nine eight five seven eight. I repeat zero zero zero eight three 080 30 89 85 78. 30 billion for the account, yo. Yeah, Versace and Gucci for your body, yo, baby.